tó bá jẹ́ ìyá àti bàbá ẹ ni kò bá àwọn àbẹ̀ kírun ẹ fún wọn lówó ẹ kọ́lé fún wọn ẹ raṣọ fún wọn nǹkan fi lẹ́tọ̀ọ́ sí dáadáa látọ̀dọ̀ yín ni pé àwọn náà bí yín kí ló fà á ìjọ tán ní kí yẹn fún ẹ lọ́mú ṣé wọ́n kírun wàá pé òkírun ìjọ tán ní kó máa mú ọmú ó yá mu yàn yẹ ó yá bàbá ẹ lọ ra kinní kan wàá pé ó gbà wẹ̀ tó bá jẹ́ pé bá a ṣe ń ṣe lọ́run lọ́lọ́run ṣe ń mú wa lọ ní ẹnìkan kò ní sílé ayé mọ́ so tó bá rọ òjò kalẹ̀ kò rọ òjò muslim lọ́tọ̀ kó rọ òjò christian lọ́tọ̀ ìtọ́lọ́wọ̀n bá ń sọ fún wa ni pé tó bá ti di ká ṣe dáadáa ẹ ẹ lè pè wọ́n sẹ́sìn ẹ pa àwọn èèyàn sẹ́sìn ẹ fi wà pè wọ́n sẹ́sìn bẹ́ẹ̀ tó bá ti di kẹ́ tún téèyàn ṣe ọlọ́wọ́n ọba ni kẹ́ máa wò mọ́ gbogbo wọn lára ọlọ́wọ́n ọba tó dá wọn tẹ́ bá wo ìtumọ̀ kínní yẹn ó dá wa lọ́lẹ̀ ó wá fún àwọn alágbára kan ó fi wọ́n dì wá mú àwọn alágbára yẹn ó máa wá sọ wọ́n dọ̀lẹ́ lójú wa àwa tó fi dìmú lánàá àwa ló máa fi dìmú mú lẹ́nì ipò tó máa tó bí wà nìyẹn ìgbà tó ń bọ̀ láyé ò lè gbalé àwọn kan ló máa gbalé tó máa dé sí tó bá yẹ pé káwọn bí nàìjíríà ṣe dàrú tó ọmọ òkúkú kan ò ní rí lédè sí torí àní àwa tá a wà ń lé òtí ìríṣẹ́ ta ló tún dé ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé wọ́n ló ń bọ̀ ó kó fẹ́ rẹ̀ sínú ìyá rẹ̀ ó kó fẹ́ rẹ̀ sínú bàbá rẹ̀ wọ́n wá ń retí ẹ bí ló ṣe wọ́n tó wọ́n ń retí ẹ wọ́n ń palẹ̀ mọ́ ọlọ́mọ pé ó lè raṣọ wọ́n ti raṣọ tó máa wọ̀ ó ti mọ̀ pé ó ah, ẹ̀ sí ń bí jàmọ́ ọlọ́run wá fi wọ́n kẹ́ báwọn ṣe wá ń tọ̀wọ̀ lọ àwọn ń dàgbà wọ́n ń dògbó ó ń rẹ̀ wọ́n lílọ bíbọ̀ nítorí tiẹ̀ làwọn fi ń dàgbà ló ṣe ń rẹ̀ wọ́n àwọn tí wá dàgbà ọlọ́run ló wá yí kan ẹ̀ báyìí ìwọ tí wọ́n wá làgbàlagbà lénìí àwọn àgbà àtàná ti dọmọdé tó bá ń fẹ́ yọnú ìní ọlọ́run ìyà ò gbọ́dọ̀ jẹ bàbá ẹ̀ ìyà ò gbọ́dọ̀ jẹ ìyá ẹ̀ o gbọ́dọ̀ mọ báwo náà ṣe máa gbé báwo náà ṣe máa jẹ báwo náà ṣe máa mu bó ṣe ń sákiri ńgbà tára ẹ̀ ń gbóná ìwọ ló máa sákiri nítorí tiwọn ìwọ mọtélọ̀ ń wọṣọ kò ní ìdíkàwọn náà mọtélọ̀ wọ́n sì gbọ́dọ̀ máa wọṣọ ọlọ́run tún ní kó ṣàdúrà fún wọn وقل رب ارحمهما كما ربياني صغيرا kó wá ṣàdúrà fún wọn pé ọlọ́run bá mi kẹ́ wọn báyìí kẹ́ mi kékeré ẹ̀rí tí mo ṣe ni ojúṣe gbogbo wa àwa tí a fẹ́ joyè lénìí ọlọ́run kọ́ ní oyè tẹ́ fẹ́ jẹ mi ò fi sórí tébù pé lọ mú tiẹ̀ ọwọ́ ni mo dì í mú èmi ọwọ́ mi ló wà. tabaraka tabaraka lẹ́bí bíẹ́dì ìlúkù. ọwọ́ mi ni gbogbo ọlá wà. wàwọ́ àlẹ́ kùnú sẹ́yìn nǹkan bí. èmi lálágbára lórí gbogbo nǹkan ọlá tó wà lọ́wọ́ mi yẹn ọ̀gá gbogbo ẹ̀ ní gbẹ́kẹ́ ẹ̀ ọ̀bẹ láyé iṣẹ́ mọ̀kí téèyàn ò bá sí láyé kò lè jẹ́ nǹkan kan. tábàlà afẹ́ fìyàn joyè bí ò bá jí lé ní nǹkan àṣọba tó jí wa sáyé lé ní ló fi wá joyè. Ah, gbogbo ẹ̀jẹ̀ àṣà alihamudulilayi. alihamudulilayi. ó máa kọ́kọ́ jí wa sáyé akọ́kọ́ ṣe yẹn tó bá ṣe yẹn tán á wá fún wa lálàáfíà tó rọ́lọ́ ń lè jíyàn sáyé kó má fún lálàáfíà. tó bá tún gbà láàfíà á tún ní síndì báyìí. àwọn tó fẹ́ fi wá joyè gan-an àbíkọ́ lọ́wọ́n bó jí wọn sáyé ìtọ́lọ́run ṣe ti pọ̀ jù ó ní tú tí ilé múlẹ̀. mo ti rí múlẹ̀ kàmí pẹ̀sẹ̀ ẹni tó bá wùn mí màá gbé e sórí oyè. wọ́n tẹ̀sí olè mọ́líkà mi máa tẹ̀sẹ̀. ẹni tó bá wùn mí màá gba oyè lọ́wọ́ ẹ̀ ìṣẹ́jú kan lọ́lọ́run fi ń gboyè lọ́wọ́ èèyàn. kéèyàn sùn kó jí ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run ọba kéèyàn lọ sóde kó bọ̀ ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run ọba. jọ̀mọ́ ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wa ṣẹ́rí tí ẹ bá wo nínú Suratul Baqara ọlọ́run ní alamtara ألم تر إلى الذي أجى إبراهيم في ربه ألم تر إلى الملأ من بني إسرائيل ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي الله في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين àwọn tí wọ́n fẹ́ fi jẹ oyè lénìí kì í ṣe pé àwọn ni wọ́n dáa jù kì í ṣe pé àwọn ni wọ́n lówó jù kì í ṣe pé àwọn ni wọ́n lọ́lá jù kì í ṣe pé àwọn ni wọ́n sin lọ́run jù àmọ́ ọlọ́run ló yàn wọ́n. ẹ rí i pé wọ́n ní ńgbà táwọn èèyàn ní à ẹ yan olóyè fún wa àádẹ́ni tó bẹ̀rẹ̀ sí ní ṣe tọ́lọ́wọ́n ọba wàyí sukọ́lá láhùnmù nàbí yùhùn iná ńlá àṣàlákùnmù tọ́ọ̀lù tàmọ́lìkà kọ́lù anna yakunu láwùlẹ̀ mọ́lìkù àlẹ́yìnà wà náà nù àhàkù mọ́lìkì mìíràn wàlàmù yóò tà sáà átá mìíràn lè kọ́lá iná láàstọ̀fà wàlẹ́kùn wàzàdáwù bàstẹ́tàn filẹ̀ ilmi wàlẹ̀ jísmi wàláwù yóò tí mùlẹ̀káwù mọ̀ yẹ̀ṣá wàlá wà síun àlìm. ọ̀kọ́lá làwọn nàbí yẹn. ó ní àtọ́bí wọn wá ń sọ fún wọn. iná wá kọ́rípa sọ̀lá kò pẹ̀lú pẹ̀mẹ́lú kẹ́. ọlọ́run ti fi yín jòyè báyìí o ọlọ́run ti yan tọ́lù tìlẹ́yìn lórí. قالوا أنا يكون له الملك علينا ó ṣe jẹ́ lágbájá náà yàn lólóyè. wànánú akọ̀bìnrin mọ̀lìkì ní ìnira. wàá lẹ́tọ̀ọ́ sí ká joyè yẹn jòun lọ́kẹ̀. wàlá mọ̀yọ́rọ̀ ta sáàtà mìíràn lè máa. ẹ bàbá alátẹ̀kùn ní ìwúlẹ̀ sá. Allahu Akbar ẹ bá ń gbórúkọ ọlọ́run tó yé. Allahu Akbar. ni mo wá ń dún tata táwa ju ọlọ́run bá ń lọ́rẹ̀ mi yín o. àmín. àmín mọ̀ pé gbogbo èkó ti dé alhamdulilayi. wàlámù yóò tà sáàtà mìnàlì mẹ́ẹ̀lì. a ní ta ni ṣé ó náwó sí mọ́ṣáláṣí tó wà ní ẹ tí ò lówó. kọ́lá iná lọ́ọ́ sọ́fà alẹ́ ikọ́. wọ́n ní ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ sùúrù ọlọ́run ló yàn wọ́n lé wa lórí. gbogbo jọ̀mọ́ ló gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n bá fi joyè kan àwọn tó fi jẹ́ kọ́ ló fi jẹ́ ta ló fi jẹ́ jàmá ọlọ́run ni mo ti sọ ń tọ́lọ́run fi ń fìyàn joyè tó ju tàwọn ẹ̀dá lọ níjọ́ tí wọ́n ń ka ìbò eh, Abubakar Audu ní Kogi ọ̀nàrọ̀gbọ̀n ẹgbẹ́ ló ń gbé ẹ̀yìn wà ń bẹ̀ tá gbogbo sọ pé ọkùnrin yìí ó ti wíìnì ó ti wíìnì ní Kogi àṣà máa gbé sínú kòtò lálẹ́ ẹjọ́ yẹn. ọlọ́run ni inna Allah astafa wa aleikum ká máa gbà fúnra wa ó máa ń da púpọ̀ wàsáàgà o. bá a sábà ń lè yí mi wọ́n rí sí mi ẹ̀rí bọ́lá ti ṣe ara rẹ̀ ẹ̀rí mọ̀tọ́lọ́wọ́n bá fún ni eléyìí tá à ń sọ yìí ó tún sọ fún wọn pé ẹ̀ tún rí àmì torí àkí ń tètè gbà fúnra wa tọ́ba ti kódà kéèyàn máa dùn nǹkan ìjọ wọn bá ti fìyàn síbẹ̀ ó yẹ ká sáré gbà fọlọ́hún ó tún ní wò ó kọ́ńlá ó yà iná ayé tamoliki. ọ̀kọ́lá láwọn ọ̀dọ́ ìyẹ́fún iná ayé tamoliki yìí an ya'tiyakum at-tabutu fihi sakinatun wa baqiyyatun. an ya'tiyakum at-tabutu fihi sakinatun min rabbikum wa baqiyyatun mimma taraka alu Musa wa alu Haruna tamizuni màláìkà. ìtẹ́fì mọ̀ pé ọlọ́run ló yan ni pé ẹ rí àpótí kan àpótí yẹn sèkínà máa bẹ́ẹ̀ àti àwọn ohun tó ṣẹ́kù láyé Musa àti ayé haruna wọ́n wá nù tẹ̀fsíìr ọ̀pá musa ọ̀pá haruna aṣọ musa aṣọ haruna bàtà musa bàtà haruna màláìkà ní àwòrán ọmọ èèyàn ó sì gbé wá bá wọn gẹ́gẹ́ bí wọ́n ti ní ẹ̀rí àmì gbogbo ẹ̀yin èèyàn wa tán bá yan àwọn olóyè lé wa lórí ìmáàmù wa àwọn ìmáàmù la ṣíwájú nínú ètò mọ́ṣáláṣí mi ò sì mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi ṣé ń gbọ́ tán bá ti yàn yàn lé wa lórí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olóyè torí màá máa kaṣẹ́ táwọn olóyè màá máa ṣe ń sìn àmọ́ àwa ta tí wọ́n joyè lé lórí dandan ni ká kọ́ gbọ́ ojúṣe wa sí wọn. wọ́n ní falama fasala tọ́lù ti bìlì jùnú. falama fasala tọ́lù ti bìlì jùnú. ẹ fi ìtàn tọ́lù àti jálù ẹ jẹ́ àfi kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ká gbọ́dọ̀ sólórí lẹ́nu àti bọ́lá ti máa ń kìyàn lẹ́yìn فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنار طالوت ní ẹ̀yin jàmáà mi ẹ̀yin ọmọ ogun mi ọlọ́run fẹ́ fi odò yìí dán wa wò. fàmọ́ ṣẹ̀rí mi ń wù. ọmọ gbórùn gbẹ́ngbẹ́ gbogbo wa o ó fẹ́ fòdò yìí dán wa wò ẹni bá ti mu nínú odò yìí. fàlẹ́ ìfẹ́ mi ni. kò ní bá wa lọ sí ìrìn àjò yìí mọ́ o wà mí lámù yẹtẹ án. àtẹni tí ò bá mú ń bẹ̀. fáínà omi ni. òun yóò máa bá mi lọ o. ilé àmọ́nìyí bá bá gbogbo bá ń bì é bí. ìwọ̀nba tó lọ́wọ́ yọ̀ǹda tẹ́ ẹ lè mú ń bẹ̀ òun lè kún ọwọ́ o bẹ́ bá ti bu ẹ̀kún kan nínú ọwọ́ yín tẹ́ ẹ mú ó ti tó ẹ gbọ́dọ̀ mú jù bẹ́ẹ̀ lọ ọ̀rùn gbẹ tó ń gbẹ wọn kọjá bẹ́ẹ̀ fàṣẹ́bí ibú nínú ilé ńlá kọ́lé ìlànà nínú. wọ́n láwọn ọmọ ogun tó bá a débẹ̀ wọ́n jẹ́ eighty thousand nínú àwọn eighty thousand yìí àwọn seventy six thousand ló mú mi àmúyó wọ́n mú ṣégè ọwọ́ ẹ mọ̀ fọwọ́ kan ló ní kọ́bù oníkálukú wa ń bu ọwọ́ twenty ẹlòmíín bí ọwọ́ thirty èmi ń bu forty ọwọ́ aníbọ̀ ṣe ń bu ọwọ́ sí wọn ò yó láéláé àwọn tó bu ọwọ́ kan tí wọ́n ṣẹ́wọ́ pé nìkan ni wọ́n yó. ẹgbẹ́ mi àwọn eighty thousand ni wọ́n bá débẹ̀ àwọn seventy six thousand ni wọ́n gbọ́rọ̀ sólórí lẹ́nu tí wọ́n á mu jọwọ́ kan lọ wọ́n á mu mu mu ọ́n ní bá wá ṣe ń mu ìtòpọ̀ yẹn lòrùn gbẹ yẹn wá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tó gbọ́dọ̀ só lórí lẹ́nu tó ní ọwọ́ kan yẹn náà tá a bá ti mú ó ti tó wa àwọn ni wọ́n yó digbidigbi. tẹ bá rí kí ló wá ṣẹlẹ̀. falamma jawaza huwa wallazina amanu ma'ahu. àwọn four thousand péré ló wá bá Tọ́lútù rìn meanwhile àwọn Jálútù àwọn dóńgó ayé tí ò sírú wọn àwọn èèyàn tó ga ọdún wọn ọ̀gá tó jọ á dí o gíga tiwọn àwọn tí wọ́n pọ̀ ló ń kà àwọn four thousand péré ni wọ́n tẹ̀lé toilet àwọn tó fẹ́ bájà wọ́n ga jù wọ́n lọ wọ́n ní nǹkan jà jù wọ́n lọ wọ́n pọ̀ jù wọ́n lọ. mo tún ń sọ eléyìí kẹyẹ máa wo nọ́mbà yìí bẹ́ẹ̀ ṣe kéré tó wọ́n ní tó o bá ti dúró tọ́lọ́hún ìwọ tó o dúró tọ́lọ́hún ni majority èèyàn one million tí ò dúró tọ́lọ́hún òfo ni wọ́n jọmọ ẹsẹ pọlọrun bẹ pẹ̀lú mi Ọlọ́run máṣe máa bẹ pẹ̀lú wa ẹjọ ta ni Ọlọ́run máa bẹ pẹ̀lú ẹ ẹni tó ń bẹ pẹ̀lú Ọlọ́run lọ́lọ́run máa bẹ pẹ̀lú ẹ ẹ wá wọ àwọn ẹgbẹ̀rún mẹ́rin yẹn nígbà tí wọ́n tí wọ́n dé ojú ogun tí wọ́n ń wo ìjọ jálùtù lọ́ọ̀kan wọ́n ní látọ́ kọ́tà lánàá lè já ìyá ọmọ mi jálùtà wájú ni kò sí bá ṣe lè borí àwọn jálùtù lẹ́nu yìí o káti ẹ̀ láwa eighty thousand yẹn làwa kò bá tiẹ̀ dá àwa four thousand péré ló kù wọn mọ̀ páwọn táwọn gbọ́dọ̀ sọlọ́run lẹ́nu ló wà ń bẹ̀ ó wá ní. kọ́lá lẹ́bi iná yẹn fún nínú iná mú lọ́kùnrin. àmọ́ àwọn tó dàbí ẹ̀yin tí wọ́n nígbàgbọ́ pé ọlọ́run bẹ pẹ̀lú wa ọjọ́ kan á sì pàdé ọlọ́run kí làwọn wá sọ. كثيرة بإذن الله والله مع الصابرين. ẹ̀rí pé mo lè débi lẹ́nu tí mo bá àwọn èèyàn bíi méjì bíi mẹ́ta mo ti rẹ́dí àti ṣe wáàsí torí pé nọ́mbà kan náà ni a wò àwọn tó dé yìí ìbẹ̀rù ọlọ́run ló mú wọn tètè dé ẹ tètè ṣe wáàsí tẹ́ ẹ ṣe kí wọ́n tètè máa bára rẹ lọ tẹ́ bá rí àwọn èèyàn bóyá wọ́n tètè dé mọ́ṣáláṣí ni tó jẹ́ pé gbà mọ́ṣáláṣí ó kírun ìṣẹ́jú márùn-ún mọ́ṣáláṣí fi kírun àmọ́ àwọn ti lo one hour tó fi dúró tó fi ń dúró dèrò anabi muhammad sallam oníjọ tí wọ́n bá ń kọ àsìkò tán lò lórí ìrun kalẹ̀ tí ìrun yẹn bá jẹ́ five minutes wọ́n á kọ fáwọn yẹn tí wọ́n ti dé tipẹ́ pé wọ́n lo wákàtí kan lórí ìrun. èyí ewu nọ́mbà ìgbàgbọ́nu ọlọ́run là ń wò wọ́n ní ká mi fi àti nkọ̀lí láti ngálàbá ti fi àtàǹkà sí ràtàǹbì ìsìnìlá mélòó mélòó àwọn ọmọ ogun kéékèèké tó padà borí ọmọ ogun kàbìtì kàbìtì ọlọ́run kó gbé borí àwọn ọ̀tá wa. ara ń tẹ́ tó wa tẹramọ́ tẹ́ máa ṣe òun làdúrà jọmọ́ kí ni mo pè o. àdúrà. ẹ má fàdúrà ṣeré ẹ má jẹ́ kí owó wa jọ wá lójú ẹ má jẹ́ ká gbára wa jọ wá lójú ẹ jẹ́ ká tún máa bẹ ọlọ́run ọlọ́run ní máa ń fúnyàn ní nǹkan ṣe torí pé ogun tá a sọ yẹn àdúrà náà fi padà borí. wàlámà farazu lìjálù tàwájúlù dìín. ó ní wàlámà farazu lìjálù tàwájúlù dìín ìgbà wa kojú jálù tàtàwọn ogun rẹ̀. kọlu rabbana. ẹ ṣàmì. àfúrújì alẹ́ iná sọ́dúnrún. àdúrà náà ṣe májọra rẹ lójú kódà kó o mọ nǹkan ṣe kódà kó o mọ̀rọ̀ náà sọ kódà kó o mọ̀ gbé kalẹ̀ kódà kó o mọ̀ ọ́ kódà kó o mọ̀ lé kọ́ kódà kó o mọ̀ owó ní kó o mọ̀ owó ṣe máa fa àdúrà sílẹ̀ wọ́n ní rọ́bàná áfíríkì alẹ́ iná sọ̀bùrọ̀ ẹ̀ bá ń ṣàmì rẹ̀. àmín. wàfà bìtì àkìdá màná. àmín wọ́n ń ṣe ìgbà lẹ́yìn lẹ́kọ̀ọ́ mi. lóore fún tó ẹni tọ́lọ́run fún ní sùúrù àti ìfaradà torí bẹ́rù bá ń bàyàn lójú ogun ó nídìí ìfaradà láti dúró tì wọ́n ní ọlọ́run ọba rọ̀jò faradà rẹ rọ̀jò sùúrù rẹ rọ̀ lé wa lórí kó o fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa kó o wá gbé wa borí àwọn ọ̀tá wa ẹ bá ń sàmì o. àmín fásánúhù bí ìfìnnìlẹ́yìn. wọ́n padà ṣẹ́gun o. wàkọ̀tọ́lá dáhùn dùn dáwùdù padà borí jálùtù. wàhálà ọ̀la ọ̀rẹ́ mórí kàwálẹ̀ kì má ta. ọlọ́wọ́n bá ó ṣe lọ́ba ó fún un ní ìmọ̀ ẹ̀sìn wàá lámàrú mímọ̀ ẹ̀ṣá. mímọ̀ ẹ̀ṣá. ojúṣe wa tó tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí aṣíwájú àwa láwa máa ronú fún the muslim community ní ìdúmàgbòmí àwa jókòó àwọn bàbá wa yẹn mà ti ṣàdúrà kí wọ́n tó lọ ara àdúrà tán ṣe mà ló ràn wáyé anabi ibrahim alayhi salatu wa salam kò dá tiẹ̀ ṣe nìkan rí fọlọ́run wa ní inú ìjà ìlú kalẹ̀ náà sì mama mo ṣe é láṣíwájú lè náà ní ọlọ́run wàmí sòrí àti ọlọ́run jẹ́ kí àdúrà yìí kó máa gbà lórí àwọn àrọ́mọdọ́mọ mi àwa dúpẹ́ pé two hundred and forty five years táwọn bàbá yìí ti fi ìdúmọ̀gbò mosque lẹ̀ ẹ̀yin ọmọ wọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ah, ẹ gbórúkọ ọlọ́run ọlọ́run wá ṣe yín lẹ́ni tó tẹ̀síwájú lórí ẹ̀.